kílà tìrá kìtàbù tawhid ìmọ́lọ́n lọ́kàn tẹ́ pé òun gan ní pàtàkì jùlọ ń gbèsè ayé wa tí a fà wa mujaddid muhammad bin abdul wahhab rahimahullah tó kójọ ọlọ́ba safa lẹ́sàn ala qur'anul karim èyí tí muhammad bin salih al-uthaymin tó a fi ṣẹ́rù rẹ̀ tó ẹgbẹ́ nínú àlàyé tí àfáàkì kọ wábọ́ náà pé annabada ààrẹ ọmọ ya àbúdó àwùfẹ́ẹ̀n tí ààrẹ nínú àwọn al'umma yìí kí láàrín tó dé táwọn ọmọ bá wọn ṣẹbọ ọlọ́ọ̀bá ń bẹ mẹ́jà bá wọn sí náà tó mọ̀ ṣẹbọ ọlọ́ọ̀bá báàbù lónìí tó bá ní á ah, àfá alágbájá gbóná ẹbá débẹ̀ yìí ẹ̀rẹ̀ òun àbí kọ́dà wọn ní sandboard ó ní ṣé òun ikun kí wá wọ́ra wọ̀ ọmọ ìlà azari gbogbo àwọn yìí ẹ̀kọ́ yìí fi pé kẹfìrí ni wọ́n wé sí mùsùlùmí ẹni tó bá lọ́ọ̀dọ́ wọn gáàdì di kẹfìrí bí táǹkà lọ ní báàbù máa já sí kòhánà àbí wọ̀náàwì àti ìjọwà ń pa ń pa àwọn arábìgbà àwọn tó ń yẹ lẹ́wọ̀ àwọn tó ń yẹ tẹ̀síwáwò àwọn tó ń yẹ àtẹlẹwẹ́wò àwọn tó ń yẹ tíráwò òtútù ẹyẹwò àwọn àwòràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hadith tí a fa mú lam tuqbal lahu salatu 40 yawman ẹgbẹ́ lè bọ́ yẹ̀mí wò gbogbo ń tán pé ní àráfà gbogbo wọn fọ́lájá yẹ̀kẹ́ ní yẹ̀wò ní ìràwọ̀ ní yẹ̀wò ní tíra ní yẹ̀wò látẹ́lẹwọ́ ní yẹ̀wò ní ọdún ìgbà gbajúgbọ́ ó ti di kèfèrè ọ̀pọ̀lọ́ ní bàrẹ̀ fọ́tí dé wọ́kọ́ọ̀lù gbọ́nà pé lamtọ́gbàlá òṣòlátò àgbàáyìnà yẹ̀wò léèlà tí ò ní gba èrò rẹ̀ fọ́ 49 ẹ̀yìn lẹ́fẹ̀ kòbó lọ́wọ́lá alìyẹ́rù jámú mínú táàfin sí hajj amla ká ìgbà irun ẹ̀ wọlé fún pé irun ẹni ò lálàáfíà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni nakul nafil kubul imma an yakuna nifawati shart pé a ó ti sọ mọ́jẹ̀mú nù nínú àwọn mọ́jẹ̀mú a pé irun ní mọ́jẹ̀mú mẹ́sàn-án àbí ẹni ọkà hmm? wa alaikum salam Ah. ọmọ ẹ̀sìn mílẹ̀ bàbá wọ́n ó sí àdá oní sí àdá wípé máa dá sọ́rọ̀ rún tọ́ ọ́dà nù ilé ayé dàbí náà wálé kàlẹ́ ayé dàbí náà wáyà sílà Kí ẹ bá lágbàwọn bẹ̀rẹ̀ ló ti bẹ̀. Wọ́n ò jẹ́ àgbà fún báwọn bí òkè ẹ̀gbẹ́ láti bẹ̀rẹ̀ tó yẹ kò gbé ní one two three ọlọ́gbé ní four one gangan so kéèyàn bàlágà àbí bolo kéèyàn jẹ́ mùsùlùmí alìsìlámù sórí ọdún àbí ọ̀tọ̀ nítorí kò mú ọlọ́mọ wa kéèyàn jẹ́ mùsùlùmí alìsìlámù làwọn ọkọ̀ kéèyàn tó kírun kó tó gbàgbé wọlé jẹ́ mùsùlùmí bá a ti kírun ní ìsìnkú káfíńkì kan bá kírun kò ní ìmọ̀ ọkàn àti ẹ̀sìláìsì irú àwọn bá a lẹ Yorùbá tí wọ́n máa fi yí di àbí wọ́n máa tẹ̀ tí wọ́n bá lè fún àwọn kírò ojúmọ̀ kankan wọ́n yí nígbà wọ́n ti mùsùlùmí ó di ọba tí bá ti mú àwọn tó lé mùsùlùmí fine and good àmọ́ àwọn jẹ́ máìkẹ́lì rẹ̀ wá lọ́wọ́ ọgbọ̀wọ́lọ́ba gbogbo olú àwọn mùsùlùmí àrà àkíyàn jẹ́ mùsùlùmí kí yẹn bàlágà náà tọ́rọ ọmọdé ò sì ní rẹ́kọ̀dù iṣẹ́ náà kí yẹn lálọ́ àlá tí ń gbà wọlé báyẹn fún yí àbí kí n gbọ́n lálọ́ ọ̀la tó jẹ́ ń gba wọlé àtòhóró kí ẹ̀yìn máa ọmọ ní kíyàn má kí ẹjẹ́ tó jọ ìyẹn lè lálọ́ ọ̀la kó mọ̀ mọ́ ẹgbẹ́ ìyẹn lè jẹ́lẹ́bà ní ìfọwọ́lẹ̀ kálọ̀ ọ̀la tó má ó di àtòhóró kí ẹ̀yàn má kó ń bí ẹgbẹ́ ńlá àti kékeré náà ah, kí ẹ̀yàn kọjú kíbla bẹ́ẹ̀ nínú ṣùrùtù sọ́láàdì náà kí ẹ̀yàn kírun kọ́ ọmọ máa sọ pé ọkùnrin sí kíbla bọ́ náà ó ti bẹ́ẹ̀ ní bá wọn àbí náà kọ́mọ́lẹ́ ah, di ha ọ́ ah, sọ yẹn ó ti bẹ́ẹ̀ ju kẹ́ kọ́mọ́lẹ́ yìí o yìí káwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ sálámù àti wọ́dọ̀ lẹ́dí ti yá dàdí òun kọ̀ náà máa fẹ́ àyè ìjọba àrùn àti ìjọba ìkọ́lé ara ọtí ìgbéfà o jọ̀ọ́ ọ̀rọ̀ ti alàtẹ̀ mẹ́ta kìí ju o kẹ́kẹ́ tó rí mẹ́ta ẹ̀gẹ́ náà kí ẹ̀ ní máa ní máa bọ́rọ̀ wọ́n pè é mùsùlùmí ní kó ní máa ní ìjọba ní máa ní ẹ̀jẹ̀ mùsùlùmí sẹ́rí táì ìyàbí táì làrẹ́ pé kí ni mo kéèyàn

wọn fi wọn rí ààyè kírun asif náà jagun andek tí mẹ́gbẹ́ fi wọlé umar wa ni ya rasulullahi ma ti kírun asif níbi ni wọn náà ìmúlò sí kí ọlọ́run kó bá kó ló sínú sàárè àwọn òṣèlú wọ̀nyí nígbà yẹn ni ọlọ́run ara àwọn èèyàn ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mọ̀nà òun náà ń sọ̀rọ̀ tó wù sọ̀ wọn ò ní arí kí sọ̀rọ̀ tó wù sọ̀ sọ̀rọ̀ tó wù sọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ dá máa ń tẹ́lẹ̀ níbi ìwọ̀n mọ̀ pé àti àtúnni sọ̀rọ̀ tó wù sọ̀ náà kátó tó náà òtúpọ̀ láì kọlù bà tó mú sí ní bá ní àdó máa yẹ́lú bí ọ̀ràn lọ àti rí mẹ́fà báyà bí àbí márùn láàrí náà ó dàgbé tó tún kọ́ láti ẹ̀ka kàpà bí rúbá kàyókù tó ló bá bá kàyókù bá kàyókù ah, kí ẹ gbé ẹgbẹ́ kúrò lára ah, ẹgbẹ́ kúrò lára àwọn ah, òfin sọ́tàn ìdálẹ́kùn nàìjíríà ní ìbàdàn wọ̀tọ́wọ̀ nìkan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdálẹ́kùn nàìjíríà kéèyàn gbẹ́gbẹ́ kó ní ara ẹ̀dọ̀tí kó ní ara kó bí aṣọ àtàyèdè ìtìkẹwà ẹ̀yọkan mi kéèyàn gbé ẹ̀gbẹ́ kó ní bí aṣọ àtàrà rẹ̀ ẹ̀gbẹ́ mẹ́kọ́ tí ìtọ́mọ́ àlára rẹ̀ kí ìtọ́mọ́ àlára sọ kó wà lóde ẹ̀tìkẹwà àbí ìgbẹ̀sẹ̀ àníyàn bẹ́ẹ̀ ni láti bẹ̀rẹ̀ kí ẹ ti wá àníyàn kí ẹ máa fi irun báyìí mo fẹ́ kí ọmọ yàkí o kọ́ máa fi irun báyìí mo fẹ́ kí náà ló gbé yóò nàní. ẹ́ o, ó lè àṣeun jà nípa pọ́n gbogbo àwọn nípa náà ti dà fáfá ọkùnrin àti ìlú ń yọ bá a kí ẹ bọ̀ òòrùn èyí kírun òòrùn. ẹgbí ó ní àwọn akamọ́ apájá fún wọn náà kó sànù wa ó ní wọ̀lá àyàmírò mú sí gbogbo ara mílẹ̀ owó ọlọ́run máa lúwà gbogbo sí pè fún wa tí ó fi jókè tí ó tí òjú pàmì mọ́ ọkọ̀ rẹ̀ ló ti dìnà wọ́n ní wọ́n ti dìnà owó ọpọlọ tí ó wù ó ní wọ́n búra tí ó fọ́nà ọba mú òun ti mi táwọn ní kó búra tí ó ó ọmọlúwàbí nínú sẹ̀ríà tí a fẹ́ kírun tí a fẹ́ sí náà yẹn máa bo òwò ara rẹ̀ obìnrin ẹni gbogbo ara ni òwò àfojú àtọwọ́ nìkan ní ìfilẹ̀ ó di ẹwà náà kí ló tó kù bẹ́ẹ̀ àgbàwí yẹn yẹn tẹ̀lé lọ́tọ̀ kọjá nítorí làákàyè kọjá nítorí làákàyè àlàákùlù bẹ́ẹ̀ ni olùkọ́ ti pé mẹ́ta báyìí ní bàtí mistake ẹ̀yà tó kúrú yẹ ká tó kọmọrẹ́tì òmùgbẹ́lẹ̀ wà lẹ̀ fún wa aláwọn ní kí ẹ̀jẹ̀ mọ́sùn alẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni níyàn kí ẹ máa ní lábíyàn tó fẹ́ kí o báyìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni albolóòk tó mú kí ẹ balaga aka ka kó bí ẹgbẹ́ kékeré àdìgbẹ́ ńlá ẹlẹ́ẹ̀ka àwọn abẹ́lẹ̀ kẹfà onáàni ìgbàdùn nàìjíríà àni ìbẹ́dẹ̀ni wọ́n wọlmakan kí ẹgbẹ́ ẹgbẹ́ kó lára kó kó lẹ́ta ara aṣọ yìí kó lẹ́ kó níbi lára àìsí ìgbẹ́ kẹwọn ẹlẹ́ẹ̀kẹfà àbí àti wọ́pùtù kásìkòrò yẹn tó èèyàn gbọ́dọ̀ kírun lágbà sòrò tó ẹlẹ́ẹ̀kẹje onáàni ìsìnkú ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni àlàáwòrà kí ẹ gbogbo owó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni akúlù àbí kí ẹni láàkàì kó má ti mú tí yóò àbí kọ́ sí pé ó mú gangan ó lè mú kí níjọ́ àwọn mú ẹ wọ́n ní haramu ni o ẹ̀rọ bá wọn mú máa o ẹ̀rọ ṣùṣù kó kúrò bá kẹ́tẹ́rẹ́ gbé kúskúrò alọ́dọ̀ kọ̀mọ́ndà ndla ní ìdí wọ́n fi àwọn cocaine táwọn èèyàn gbé kankan fi gbogbo lórí hàn wá ó ní kíní ẹ̀tù wá rampart ní ilé haúsá yìí bíi pé ó sunkún ni ó dé àyíká kan fún ni ó yẹ ní orísun wọn Lagos àti Onitsha Lagos àti Onitsha ni tí wọ́n ti transfer ara ẹgbẹ́ oúnjẹ ẹ̀dá wọ́n ti transfer lọ sí kunis kọ́lọ̀ bá wà pẹ̀lú rẹ̀ kọ́lọ̀ wà pẹ̀lú àwọn náà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah ó di ya gbogbo àwọn oúnjẹ ọ̀pọ̀lọ́rọ̀ ni ó ní 80% àwọn tí wọ́n mú Nàìjíríà yìí láti ilẹ̀ Haúsá ni ó ní wọ́n tẹ̀ àá máa gbé pẹ̀lú ráìsì ó láwọn ọ̀nà yẹn à ń gbọ́n commission mọ́tò kan bọ̀ láti kù tó kó ráìsì àti mọ́tò Dangote ó kó ráìsì àti spaghetti àti ẹgbẹ́ onígbọ̀n ọ̀nà bí nígbà táwọn yẹn lọ́gbà ó láwọn alẹ́ wíìrì wọ́n tó gbọ́ gbẹ́rẹ́ àwọn ènìyàn ló lọ́gbàdà fòtó àlọ́ làwọn bá lè gbàdà fòtó Kaduna ní ti ń bọ̀ wá torí Kaduna làwọn tí wọ́n ní wà wọ́n ní Kaduna ní central gbogbo àwọn Mẹ̀dúgùrú ní Kano ní Sokoto ní Kaduna ni wọ́n ti máa gbà àwọn tó wà gbà wọ́n ní làwọn bá lè wí rẹ̀ rẹ̀ wọ́n gbà táwọn fi dé ọ̀dà fòtó àyà wọ́n ti wọlé wọ́n ti lọ onímọ̀ ti rí àwọn báyìí òkè ah, àwọn kúkú ọdún bọ̀ yìí ó láwọn sí ìlú mọ́tò official private car làwọn máa lò wọ́n bá dáhùn wọ́n gbọ̀gbọ́n dáhùn wọ́n ti dírẹ́wà àti kọ̀ǹdọ́tọ̀ wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ wọ́n ti ọlọ wọ́n ti fi mọ́tò lẹ̀ wọ́n ti fi mọ́tò lẹ̀ wọ́n ti wọ́n ti ọlọ wọ́n yẹ ládàrí kọ́lọ̀ bá dáàbò bò ó ní iṣẹ́ ẹ̀mí ó léwu ó ní nọ́ọ̀sì ní wọ́n á dojú kọ sáré pé àwọn fẹ́ gbàtọ̀ àwọn náà ọ wá pé wọn nígbà mẹ́ wọlé ìmà àyẹ̀kúnà ìṣọ̀wá ti ṣàrìtì gbogbo ṣẹ́rẹ̀ ti áwọ́ dìwòjó di máa ní àbí ìtọ́kọ̀ fún wa láti kírun alára wọn fọ́fí àtẹ́yìn àlẹ́yìn láti sí méjì yìí yẹ̀kúnù náfẹ́ ìkòbó náfẹ́ yẹn كما لو قلت أبي قلت من صلى بغير وضوء لم تقبل صلاة الله صلاته لم يقبل الله صلاته نقول كذا بمسقي من صلى بغير وضوء انتوا باكروا لا يعني لا يعني ولا لم يقبل لم يقبل الله صلاته ولو ابو نبر ومن صلى في مكان مكسوب lam tukbal lam yakbal Allahu salatahu ẹni tó bá kírun láàyè fẹ́ kó jí ni tó gbàgbọ́ nígbàgbà pọ̀ lọ́wọ́ nígbàgbà ẹ̀ńdà mẹ́rin rẹ́ra àgbàlì lọ́dọ̀ àáfà tó rí bẹ́ẹ̀ wọ́n ń káàná fi kòbó láàyè tá allah bí sọ̀wá ti ṣẹ̀m sẹ́gbà nígbà rẹ̀ wọlé kò sínú pé mọ́jàbù kan bọ́ mbẹ̀ inú àwọn jọ́ọ̀dù wọ́lá wọ́n tó di máàlì kò lè sí nǹkan tó kọ̀ fún yàrá kírun yẹn fọlá yóò min nafi kòbó nafi olùhàkín tún láti gbọ́n pé àìgbàrún yẹn wọlé pẹ́ pé àìlẹ́láfíà rẹ̀ ìdímọ̀ yẹ kóónú lè murad bí kò bó wọlé mọ́ọ̀sì pé pé ìtàgbàlérò bẹ̀rẹ̀ pé a ò fẹ́ gba ń tà kọ̀ wọlé ìmọ̀ nafi kò bó wọlé tààmà pé pé ànígbàrún yẹn wọlé completely ni àwọn lamtọ́kùbọ̀lá àlàwọ́dì ìtàmà àwọn onígbàlọ́wọ́ dáàbò يحصل به rida الرضا والتمام مصوبا ìtẹ́pọ̀ ọlọ́wọ́ yọnu sí àti pé a sí àti ládàá kó péye ṣé ládàá rẹ̀ òjú péye ni wà ìmà àyìnrọ́dù bí i àna ábìrì sẹ́yìí à rẹ̀ pé a ń ta àgbàlérò pẹ̀lú ẹ̀rí pé aburú tó ń sẹ́yìn lẹ́tì fa'ala tòkábìrì tẹ́lẹ̀kàrà hasana ó ṣe déédéé iṣẹ́ eré tó ṣe iṣẹ́ ẹgbẹ́ tó ṣe abú tó ṣe ṣe déédéé ẹ̀kọ́ wájú kí iṣẹ́ yẹn eré wọlé fèémì ìlà nínú oṣù pọtẹsikoto ha yóò jẹ́ jẹ́ tí ó aburu a oore yẹn tilkal hasana ó tó wà bí oore yóò jẹ́ kó fi jẹ́ kó wọlé fẹ́lẹ́m yẹkùn láwọ̀ àjò sọ́ọ́rọ̀ ka àná àgẹ́rẹ́ mọ́ fúlà tí ẹ bá dẹ̀ kírun tí ó gbà ládá tí ó sẹ́sàn bẹ́ẹ̀ tí ẹ gbé wọn gbà wọn wọlé náà nìyẹn wà ń kánà mọ̀jísé àtún wọ mọ̀tò bàbá gbé zimma a pé jẹ́ pé fún ni lápẹjù ọlọ́ọ̀bá mọ́sàgbà lẹ́sìn fún ọlọ́ọ̀bá bá ṣe kírun àsùbá àti wà nù ọlọ́ọ̀bá security wà wa ó di wa yóò wà bẹ́ẹ̀ di tá a bá fi wà haramu tá a mú sí tá a jalè tá a kọ táwọn fi sí wa àwọn àmọ́ bí bá di kọlù kan bẹ́ẹ̀ ó ti نعم نعم لكن صواب الذي حصل بها فويل بسيئة أسكتعه لكن أما إحسان تيوى يقول ربا لوري رويه أبورو تسيئ يوى تيئي إحسان دانه مثل قوله صلى الله عليه وسلم يقول أن يقولوا على ذلك من شرب خمر عندما متين لم تقبل له صلاة أربعين يوما ويقبع من ففوت لي عندما متين ينون ففوت لي سنقبع ولي كنت أقول ما كنوا قولوا أربعين يوما يقولوا فوت لي تخصيص هذا العدد ليمكنها قلنا أن نعللها ìmọ̀ràn bí fọ́tí lè sìn ọlọ́run kàn mú wá fún wa ni báńkì kàn mú wá fún wa ní kálí bá ní àlàyé láti tẹ lórí ẹ̀mí. láàlẹ̀ anna ṣe òun mọ̀kọ́dára bí adadi láàyè tafiya wa ìmìtàn gálíbà an yà àrífò yà àrífò ìkmọ́tò lè anna ṣe òun mọ̀kọ́dára bí adadi àwọn nǹkan tó wá kábà fi òdi wọn sí. láyé tẹ̀sí wọn ìmìtàn gálíbà dọ́kọ̀rọ̀ kò bọ́ mi ènìyàn lẹ́gbẹ̀rẹ̀ an yà àrífò ìkmọ́tò kọ́ wọ́n mọ́ sọ mọ́mọ́ sálàyé fún agbègbè bá ẹgbẹ́ tí lárúbá bá ní fọ́ọ̀tì àbí sẹ́wọ́ntì kò mí ní fọ́ọ̀tì mọ́mọ́ àkọlé yorùbá mọ́ wa tẹ́bá rírà for four for four four men four years yíyí bá pàdé alẹ́ nìyẹn kudu mẹ́ta kò mí ní péjọ mẹ́ta péré nìyẹn fi rírà yín gbẹ̀yìn àbí haúsá sọ pé kwana bíwù òdì bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ lárúbá bá lọ fọ́ọ̀tì àbí sẹ́wọ́ntì ìkẹ̀lẹ́ pọ̀ òdì òun ń gbà rẹ̀ for many days ọlọ́ọ̀bá mọ́dàrú ọ̀rọ̀ wá láyà ọlọ́run kó sọ̀nà fàkọ́ọ̀nù sọ̀lá tó hamsẹ̀tò sọ̀làwà irun lákòjú dáńkì wákàtí márùn àwọn hamsin àbí àádọ́ta wákàtí látọ́ ọ̀làmùdá náà lọ́pọ̀ bí máa dá kọ́sọ̀sọ̀ bìzáàlì àmọ̀ ìdítọ́lọ̀ لهذا من السماء فهذا من الأمور التي يقصد بها تعبد لله èyí wà nínú àwọn àlámàrí tẹ́ pé èròǹgbà wa náà ní pé ní kàfẹ́sìrán ọba wọ́n tààbùdù lìláyé bí máa láyé àrífọ̀ ìpínlẹ̀ o abúlaga mímú tààbùdù lìláyé bí máa tààrífọ̀ ìpínlẹ̀ kéèyàn sì kírun kéèyàn sì ìbádà fọ́nà ọba pẹ̀lú láì màjí tó lọ fi kó kírun fọ́nà ọba kó o kà pé mo kí o lọ́ba mo jẹ́rú ọlọ́ọ̀ba ni ó fi ní ilé olóyún ìlú kọ́kọ́ pé ah, ìdí tẹ́lọ̀ mi tẹ́kí ṣe báyìí ẹ̀rọ ìdíkọ́ ti ṣe báyìí. ó lè lè àná o abúlẹ́kà fi tẹ̀lé lò torí ọ̀rọ̀ fọlọ́ọ̀ba ni ọ̀rọ̀ fọlọ́ọ̀ba ni sàhíhù àndàlẹ̀ ìnsàn lódodo ni pé ọmọ ènìyàn ìdá àràfà hikmatun ìtumánà àti nọ́sílẹ̀ owó àkùsà tó bá ma hikmat wá jẹ ọkàn rẹ̀ ọgbà rẹ̀ sí ọkàn rẹ̀ padà sí gbọ̀ngàn annáwó náà láàkín kọ́nù ìsánù yankọ́dù lima láyá alifu ikmatawo tìlúlọ ala kamal nkiyar wata abudulula azza wa jalla àmá kọ́mù ìyẹn gbàgbàfọ́lọ́wọ́ba kọ́ gbàfọ́lọ́wọ́ba kọ́nù ìsánù yankọ́dù lima láyá ثم من كتب هي سلام قصي دليل على كمال الانقياد إلينا نجي surrender completely for الله سبحانه وتعبد لله àti tó tẹ́gbọ́n ọba azẹ́wọ̀jẹ̀lẹ̀ ọwọ́ àmì àyẹ̀kọ́ òbòdí ilé ìwà ń bẹ ìdí ẹrú ọlọ́wọ̀n ọba abúlága wà ákùnmára pẹ́pẹ́ ó fi kú jùlọ ó sì pé jùlọ àmà záàkà ọwọ́ àbìlà òun náà ní fọ́kànbalẹ̀ tí ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi dí gbogbo li anna nafsa torí ẹ̀mí ni ìdá alimat min hikmatu fi shay tó bá máa ti tó fi ṣe kan tọ́lọ̀ fún kó ṣe kan ìtìmánà àti ilé iye ìbínà ṣak ọkàn rẹ̀ ọbalẹ̀ sí láìsí èmi bẹ́ẹ̀ وهناك أشياء مما أينه شرع أما كم بدك أينه شرع إيش يبي أكل عيه سبحان وقت بطو أو كيفية أبي باتي لا نعلم ما الحكمة في تقع ما حكمة الله تقول يبين كافي يبين كافي لكن سبيلنا أن يكون أن نكون كما قال الله تعالى ìjọ yìí táwọn ẹ̀ka wà pé tó lọ́ba ní ká lè gbà lápèjúwe wọ́n lè ká kí wọn ṣùgbọ́n aláka méjì kí lọ́ba tó lè ká kí zoro aláka méjì mẹ́rin àbúrí ẹ̀ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ tí wàá rí pé ká gba ọ̀rọ̀ ọlọ́run bá wọlé pé má kánà mọ̀mínì wọlá mọ̀mínà kò tọ́ fún mọ̀mínì lọ́kùnrin kan àbí mọ̀mínì lóbìnrin kan ìdá qadallahu wa rasuluhu tọ́lọ̀ bá lè báyìí mọ̀ ń fẹ́ àbánàbí lè báyìí là ń fẹ́ àyẹ̀kọ́ lọ́wọ́ mọ̀ kí yàrá káwọn ní ìtọ́lọ̀ wíyìn àwọn ọ̀gbá wọlé min amòrò nínú àmà alámàrí wọn ara ìtọ́lọ̀ wíyìn lẹ́gbà wọlé kọ́lá bí ọ̀tẹ̀ yìí lọ́rùn ó lè fa àlẹ́yìnà tẹ̀sílẹ́m tí wà ní kájú wọ́n ju sẹ́lẹ̀ fọlọ́ba wọ ìnkìyàjà àti kájú gbàfà fọlọ́ba ọ̀tọ̀ ìfowóyèdò amòrò ìlọ̀lọ́lá ìhálẹ̀ dáàmàrí lọ́wọ́ ọlọ́ba ọlọ́ba ilé ní ìgbàfà àwọn sọ̀hábà rẹ́bí ọlọ́wà wọ́n gbàfà fọ́nà ọba wọ́n sì gbàfà fọ́nà ìgbàfà sẹ́lẹ̀ lápẹ̀lú yìí akẹ́sọ̀ wọn pa ṣòro tó rẹ̀ kan a ní ìzáàdù nàìjíríà alẹ́ ìbáàdì ní wọ́sibáwò wọn maka kí ẹgbẹ́ kú lára àwọn máa kírun pẹ̀lú bàtà wọ́n ń kírun zóòrù jọ́kà ṣiṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láwọ̀rọ̀ sẹ́lẹ̀ wọ́n ti kí bàtà tó wọ yẹ ẹbí wà lára rẹ̀ òṣìṣẹ́ lọ́ba bọ́ bàtà ẹ̀ lọ́ba kó sẹ́gbẹ̀ kan nínú ara tó kẹ́gbẹ̀ ẹbí ó lè kiri ẹ̀fẹ́ kàdú yìí kú. àwọn sọ abẹ́rẹ́ ti sẹ́lẹ̀m gbogbo wọn tó wọ bàtà wọn sì kọ bàtà wọn àwọn náà kó sẹ́gbẹ̀ kan. kódà kan náà wọn fáwọn lọ pé ẹgbẹ́ ibi táwọn ti kó bàtà rẹ̀ sí gbogbo àbùkù náà kó bàtà nígbà wọn kí jibril alayhi salam ló wá bá mi gbé ẹ̀gbẹ́ wọlé ọ̀rọ̀ ìpìtà mi mo fi bọ́wọ́ tàbí síbẹ̀ kan kí ló dé ìbí bọ́jà yìí wọ́n náà rí ọtọ́ òsì làwọn náà àwọn ọ̀fẹ́ máa àlébí bọ́mọ̀ dáa rẹ̀ àwọn ọ̀bọ̀ tà ilé ìrírí wọn kò ní àtẹ̀sí mọ̀ ìkè à ìgbàgbà fọ́lọ́ ọba completely ó di wa wọn ọ̀fẹ́ mà bí sábàwọ̀ àti wọn wọ́n mà bí pẹ́ẹ́rẹ́ straightforward ó di wa ọlọ́kùnbà àwọn ẹlẹ́sà náà ilé ìrántí àtẹ̀símọ̀lì nkìyà ẹ̀gbọ́n tó fún ìdá amúrò ìlọ láìsáàlá oyó kan mìíràn àdìs nínú tó ti yé wa nù àdìs dákàáyì tààrímù ìfìyànù àràf wọ̀sọ̀ àlè haramu ni tààrímù haramu ni na àràf nke إلا ما استثنى القسم الثالث والرابع أصيحي أكايكي كان لتاتيو هذا في أسري رؤيها أودي مبتري أن مفعول ذكر لما في إديان وسؤال من مفاسد العظيمة تقول إما قول إدوان باوان أتبير هو أنه مفاسد عظيمة أبوكو بجلو الذي ترتب على تنجيهم وإقراء الناس بهم إذا يقول يوكل ونقبع طبعا نوضوا يحلبوا جانا وانوا يو ما لازم بويا لازم ذكر لازم يكون متعوية جي وهم في قلب يعطون بأشياء كلها باطلة بين أقولك أن تدو بلو الشناني ولما تعلوا لي مجاسين أولوبا إيراني ولما جاسين أولوبا قالوا بين ولم تغفر أيها الله أعطيك حديث يتاو صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لنا Mm èyí fi ń kún ìyá fi ń gba aládàbí pé kéèyàn ọmọ ẹ̀dí lọ. Hmm. wọ́n wá tí wọ́n mú wá pé tí ẹ bá mọ ìdí èyí ó fi lè èyí ó fi lè ṣàlàmà eh, ìyẹn. náà ìṣe ẹ̀ báwo ni. náà tọ́mọ̀nìyàn náà pé àlùfáà tó fúlọ́mà ní ká ṣe nǹkan àlọ́ jẹ́ fún wa fúlọ́mà ní ká má ṣe nǹkan àlọ́ jẹ́ fún wa ani kelen wọn mọ mọ sọgbẹni kan wọn pè ní adaruriya dalham gbogbo ntọ́lọ́ ma ní ká máa ṣe ó kó padà bá kan náà kà máa lọ adaruriya dalham ó ní kó gbọ́ kó padà bẹ́ẹ̀ mi rẹ̀ ẹ má ṣe kaba yẹ nǹkan yẹn tó bá wá di yẹ ó ní kó padà bẹ́ẹ̀ mi rẹ̀ àwọn díì náà kó padà bẹ́ẹ̀ sí rẹ̀ àwọn akla kó padà bá ọpọlọ mi àwọn mẹ́ẹ̀lá kó padà bá dúkìá rẹ̀ àwọn nọ́ọ̀sì àti kókòrò àbáyìn rẹ̀ yìí kó bókọ ìdílé yìí jẹ́ pé àwọn mọ̀mọ́ sí báyìí Sibayi, wọn mọ̀mọ́ sí báyìí lóye ó dé wà bó ṣe rí ni so tó wá sí wá mọ̀ pé àwọn ìdí tó wọn kámá ti kàn lọ́dọ̀ ká ti kàn ó wà nǹkan tó wà ń bẹ ọmọ ìyẹn bá ti láǹfààní kankan yóò múra ó dé wà àmọ́ ẹni tó wá rọ̀pọ̀lọpọ̀ ọmọ bí o kọ̀mọ̀ bí o ń rọ̀pọ̀lọpọ̀ ní ọ láti ẹni tó pé ó ṣe ìṣe ti aláàkọ́ yẹn ti ẹni tó yẹn ti pé máa jẹ àǹfààní bẹ́ẹ̀ kàmà nígbà yẹn àmọ́ ìṣe tẹ́lẹ̀ kejì yẹn ó dé òun rọ̀ fọ́lọ́ ọba yìí ó kò òun náà sọ̀rọ̀ ó gbogbo náà wá nídìí ìwé ẹ̀gbọ́n fẹ́ wà jẹ́ náà wọ́n fẹ́ wallahu ta'ala náà. Thank you.

gbogbo tóró gbogbo gbogbo tóró yẹn tọ́lọ́ ó sì fún jù rẹ̀ lọ. àmì òní bẹ́ẹ̀ ti yẹ. ọlọ́ọ̀bá kó sànù wa oore tọ́lọ́ọ̀bá kó sànù wa kó sì wá kó sì wọ́n bá jẹ́ nà nígbà tá a wà lórí àpáta ẹgbẹ́ wa ní mádàkíwà bàbá ti máa ṣe ti máa kó tipa ti máa kó yẹn àwọn típà ńlá ní abíyá kó yẹn tí bá kó yẹn lè wá ṣẹ́gun ọ̀bá lè supply ẹ̀ náà gbé wọn wá ní dígbì yẹn wà ní ọkùnrin wọn ti dálẹ̀ láàrín ẹ̀kẹ́ wọ́n tẹ̀síwá lóde èmi máa rò pé aṣọ ìgbà tí wọ́n fi ń dálẹ̀ wọ́n á ní ẹrù yẹn lórí ọkọ̀ yẹn gan lórí ìlú yẹn yóò mọ̀ fún padà bá ọkọ̀ tó bá dá yẹn rìn yẹn rìn níwọ̀n ọ̀rọ̀ àdúgbò sẹ́lẹ̀ ìpéjọ ẹgbẹ́ ìdèlè ìkáyé ọmọ náà lòdù náà mo fi kó ní oṣù mọ̀lẹ́kùn tó kánà bí ó ti òpin tí wọ́n pé ìpèdè ìpè ayé lọ́mọ ènìyàn lòdù ọ̀jẹ̀ náà ìgbà tó lẹ́sìn náà báyìí tó kánà bí ó ti òpin tí máa wo yẹ̀pẹ̀ tí ti padà rẹ̀ mo máa rò pé àwọ̀ lọ yẹ̀pẹ̀ tí bàkẹ́rẹ̀ wọ́n á wo etí pàtó wà lágbàáyé wọ́n á wo yẹ̀yẹ̀ rẹ̀ tó wà lágbàáyé so kó mi lálẹ́ tó bá gbà كتور كانوا وصفوا يا إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تاجرة خالدين فيها أبدا أبدا كلوبي في nígbà من àníbi tí láwọn orí àjẹ́lẹ̀ fáwọn ṣàhábà سابق kan nítọ̀ gbogbo ما يكون yá ikú náà ní pàdàgbẹ̀yìn rẹ̀ kò sí kó lájọ náà peter àwọn ọmọ àjẹnà bá wà àjẹnà tí wọn àbẹ̀rẹ̀ pé kílẹ̀ tó fẹ́ kílẹ̀ ń fẹ́ àjẹnà tọ́mọ àjẹnà bá wà àjẹnà wọn fi kílẹ̀ tó fẹ́ òní ọlọ kílẹ̀ tó fẹ́ àwọn àjẹnà máa la ẹnu ra àti ọdún sẹ́mi àti ọmọ akátara alá kábí bàṣẹ́rì nítorí òrìrí àrídọ́ àjẹnà nítorí ọgbọ́dọ̀ àgbọ́dọ̀ àjẹnà àti ẹni tí yóò tẹ̀sán wọ́n ní orí orí ikú ti máa pààyàn kò ti gbà iná lónìí á pa ikú gan wọ́n á mú ikú wá nídìí àgbò wọ́n á pa ikú gan mọ́ọ̀tì wọ́n á ní ya alàlùjánná kòlóòdù fọlá mọ́ ìrọ̀jánná kòlóòdù gbére ní kò sí kúmọ́ so gbogbo lẹ́nu bá kọ́ fún lálùjánná ọ̀rẹ́ yìí orí tó wájú náà ti bẹ́ẹ̀ lọ kó lọ sí ọ̀rọ̀ àti àkó tí gbé ẹ̀ ń gbóba kí ẹ̀ gbẹ́rù sún dàgbà ní èyí ó tẹ̀ máa dá iye ló pa aláàjì kò sí ìyẹn mẹ́rin náà jẹ́nà máa fi ìgbélé náà jẹ́nà àbí àwọn ọ̀sìn yóò máa wó orí nítorí bá lọ nígbàdùn ọlọ́mọdọ̀ nítorí bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀lọ́ kó sànà aljanna Allah kò sọ ọ̀rọ̀ aljanna ẹni tó bá mú ìta aljanna mo ronú pa dáńgòtì mo ń ronú ronú pa dáńgòtì nígbà tí mo ní wọ́n ní tírélà rẹ̀ ni wọ́n fi kó drugs mo ń ronú pa dáńgòtì pé irú máa yìí kò ní sùn ìyá ìyàwó kan ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rùn ọba ìyàwó ẹ̀ wọ́n àmà máa ń fa wọn lọ sí amẹ́ríkà ní kọ́pà fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ àmà ń fa tó yìí ní ti pàdé ó fi ọmọ èèyàn gbogbo ẹ̀. tọ́bí ọlọ́wọ́ sànù wa ní pọ́fẹ́sọ bí gbogbo ẹ̀ náà yíwọ́n gbogbo ẹ̀ yíwọ́n ni gbogbo ẹ̀ bọ́ra kan sọ fún wa pé ọmọ lọ́rin ni àwọn máa ń kílé kọ ọmọ yìí lọ́yà lọ́kanú ọ̀kan lówó lọ́ báyìí máa tẹ́lẹ́ sọ̀rọ̀ sí no tẹ́lẹ́ sọ̀rọ̀ sí jàgàmàgọ̀ ẹjọ́ ó sì wà ní wíkì ni ó sọ̀rọ̀ sí mufti lọ́rin kíkún mọ̀rú àwọn àfáà tó mọ̀ fún olóògbé ẹ̀kú lọ́yà ọ̀kan wíkì wá ń kọ́ lẹ́kàn lọ́wọ́ yóò ti parí lẹ́sẹ̀ o obìnrin wọ́n ní ilẹ̀ owó ilẹ̀ lábẹ́ ten billion lọ́ra lẹ́yìn wọ́n ní owó tó wọn nàrà ìkọ́lé ẹ̀ ju ten billion lọ so àgbàmọ̀jìdì wọn bá ní wáàrí wọn ni àfisàwọ̀ lẹ́yìn ilé ìkílọ̀ àjọkàn lẹ́yìn ilé ìkílọ̀ kan lẹ́yìn ilé ìkílọ̀ kan wọ́n ní sírí àárọ̀ làwọn tó tún kan lẹ́yìn mm, vanity upon vanity lẹ́yìn ilẹ̀ kò ọ̀pọ̀dà kú náà ọmọ rẹ̀ ìwúlò wá fẹ́ jogun lè tí wọ́n àwọn ọmọ rẹ̀ wà pín ilé ìmára lọ ìmọ̀ wọn rántí ọ̀rẹ́ wà kan mọ́nà tó kò ní báwọ́tí ilé rẹ̀ bẹ̀ tó láti bẹ̀rẹ̀ tó oṣù ẹ̀dẹ́ gbogbo ọ̀tọ̀ mílíọ̀nù mi ẹgbẹ́ ọkọ̀ wọlé ilé ẹ̀bá ẹ̀bá kọ́ ló yára ẹ̀bá yìí lápò ọ̀tún bá ẹ̀rẹ́ àwọn bí i àgbọ́n ní ti àwọn ìgalà àwọn ẹyẹ oríṣiríṣi àwọn ìgalà àwọn ẹran oríṣiríṣi kẹtù wà lè kan ilé rẹ̀ gan ìbílẹ̀ amáyé tẹ́ bá lọ sí bá wọ́sí láti ìdára fi jẹ́ ìdára àwọn ni ó máa sọ́lẹ̀ gbogbo wà ní ìdára kàkẹ́ àwa di pé àgbàwá dé kò sí wàhálà mà àwa lọ bẹ̀jọ́ kan àwọn gàdí ẹgbẹ́ ilé wa ni mo ti máa bí ìgbẹ́jọ́ wa ti wá ìgbà ìgbọ́ bí bá sọ̀kalẹ̀ bá lọ nínú àwọn yàrá kẹta máa dé jàǹká àwọn ọmọ bá jáde gbogbo táì bọ́sára gàdájú máa dáyẹ̀ gbogbo ẹ̀ tẹ́sí lò wọn kò sí fúkú láyé fa maintenance lè kò áyà maintenance lè kò áyà ó dí wa ọmọ ya nínú Islam ilé ayé ilé ilé rọ́ọ̀dì kí ẹ gbọ́ fọlọ́wọ́ bá ó dé níbi dáàdì kó yẹ tó rájẹ náà wọ ọlọ́run kò bá jẹ́ náà Thank you àfíjà yọ ìgbẹ́ wọn ní ètò àti àti àtàkùjà ó ní ìwọ̀n ìṣúná tó ní àti àkọlẹ̀ ìrábíà obìnrin ni mistake akídà burúkú ni aláàkọ́ always kama ń bí àjò tó mọ́ lọ́wọ́ sí jù àdébì Muhammad kúta tó lè sí náà bá tó kúta tó lè tó dí mọ́ lọ́wọ́ bá tó àmá ń sí náà bá tó rẹ̀ jẹ́ náà ilé ẹ̀dùsílẹ̀ ọba kọ́ ọmọ fún wọn ó di kájú àdùsílẹ̀ àdùmá ìmọ̀ àtọ̀rọ̀ lọ́wọ́lọ́ kò fún sọ́sọ́ ọlọ́mọ àjẹ́nà lẹ́yìn náà ìmọ̀ bẹ̀rẹ̀ ọba kọ́ ọmọ fi àjọ bí sọ́rọ̀ dákẹ́lẹ́ òní sọ́rọ̀ tó wà mọ́árì nígbà tó lọ́wọ́ ròyìn àwọn múmi lòdò ó ní wọ́n lẹ́yìn náà òmìnira àzáàbì rabbihim mushfiqun àwọn múmi ní òdòdó àwọn ọdún máa والذين هم من عذاب ربهم مش يوم جاءت على لوبا وكدي لوبا كانوا وكتبوا مجموعين إنه أحكاية كان يبقى من تحكاية قل سلام يبقى وواطب بكمان اللهم إني أذبر من عذاب جهنم مرتاج يقوم بيا جهنم ومن عذاب القبر اللهم مرتاج يقوم بيا تاريخ من فتنة ما حيا محمد من فتنة من فتنة تبيع تكيكو من فتنة ما سيد دجال ó di ẹ̀sùn àkídà burúkú ni obìnrin ọlọ́ọ̀bá ìyẹn máa ń sin tìrìbí ìyẹn lọ́wọ́ jẹ́nà inú sọ́tùlọ̀ máa sọ́rọ̀tù yìí sọ́dá máa kálọ̀ lójúmọ̀ yà kálọ̀ pa kàládà sọ́tù sáájídà káyà kan lọ gbé sílára ó di tẹ̀jẹ́ fàájú ní ọgbọ́n kí ni yẹ̀dùn ó lọ́rọ̀ bá kí ni káwọ̀ bá obìnrin tẹ́fàájú wọ́n sún lóru èdè ó lọ́pọ̀ mọ̀bẹ̀rẹ̀ ọba wọn káwọ̀fà lẹ́nu jẹ́rù yọ lọ́ọ̀bà wọ́n máa àti ìjẹ̀nà ń kiri àjẹ́nà lọ́ọ̀bà obìnrin tó àkídà burúkú tí ó bá tẹ̀lé obìnrin àwọn tí wọ́n ń sọ àwọn ohun ní súfì inú máa sọ wọ́n máa sọ ọlọ́wọ́ bí àwọn kan àwọn kanú wọn sọ ẹ̀ nàìjíríà wọ́n làwọn gbogbo lẹ́kùn tọ́lọ́ ọba tó bá gé wọn wà jẹ́nà lọ olè alàmúkì alàmúkì ọ̀hàbà bàtí ìṣìkà jẹ́nà bá tó bá ń ní àkílọ̀wà gbé ẹ̀yẹ báyà tó ṣe wò tó kábàkà kó tó ṣe wò kakọ́ mọ̀ wà ayẹyẹ oní alàdé ẹ̀dẹ́dẹ́ abúlé mọ̀ kàtí ó ní tí bá pàdé sí ṣé dúró ọwá gbáwẹ̀ gbáwẹ̀ ọwá gbẹ kábẹ́bí ẹlẹ́rìn gbẹ ó ní tí ẹ bá gbọ́rọ̀ máa pé àkídà bó tó gbé wọ́n mú ọ̀rọ̀ náà bá bí eré mo sọ fún mo sọ̀rọ̀ fún ni àlájì òkútó ìbò náà kọ́ bá fún ìgbàbá yìí alájọ́ mi ń pè ní ọmọ alẹ́

wọ́n ní fọ̀ tẹ́bù láàárọ̀ ìjọ mọ́dì jọ ìwọ́n gbọ́ sí wọ́n àti kàlá líà ìpele máa ti wá àgbé wọ́n ní ṣéwù kàtà ó wà ní sàárè nígbà tó wà ní sàárè àwọn mẹ̀lẹ́kà wà lè gbà wọ́n á bí ìlú lọ ọ̀dà ọ̀nà salamu alaikum ọ̀dà salamu alaikum ọ̀dà salamu alaikum ni àwọn mẹ̀lẹ́kà wà lè gbà bóyá ó ti ní káwọn lè wọlé láhùn bóyá nígbà wọn fẹ́ pẹ̀yìn lọ́wọ́ lọ́jọ́ fún wọn wá yìí wá ní ààrẹ ní iná ó yìí ọ̀sẹ̀ ní yìí ó ní máa sọ yìí mẹ́lẹ̀ mẹ́lẹ̀ ọlọ́run wá ń bẹ̀ ewu gbẹ́mi àwọn mílẹ̀ àwọn èèyàn mi ń kú wọn béèrè béèrè lùkútù ìwà ní ara ọ̀ àmìrù kéèsì lálẹ́ ànáni láàárọ̀ ànáni tó ń náwà ń bẹ̀ òun alábọ̀ nígbà wọn ní lánàá ìbí ká àrùbá pé àwọn àgbà alẹ́ làwọn máa bẹ wọn àti ó lánàá lálẹ́ ànákọ́ wò láàárọ̀ olóhùn náà wù pé á bóòlù ọlọ́run bá ti lè máa bẹ ẹ̀ẹ́dá mẹ́gbà olóòmọ̀ ẹ̀yà tó wọ́n tó kọ́ lórí tó tó jọ àbá ẹ̀ ọlọ́run kùránì oníkùránì kan ní wí oníkànké wúlò kan yóò rí lágbára kan ní kàn mo ní onígbà kan ní lẹ́gbẹ̀ẹ́ mo ní ẹlẹ́ka sọ̀rọ̀ yìí ní Buhari sọ̀rọ̀ nínú wá ní òun wo àrùn ní àà lọ ẹ̀yìn fáàbìrì ní ọmọlẹ́kọ̀ àmírù ló bí bèèrè ní ọwọ́ àwọn ó bí wà ń tó tẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ burúkú máa sọ ọ̀rọ̀ burúkú máa sọ ahùn mọ̀tí ah, mo sọ pé ṣe eh, bàbá ìlú ti rà bí sọ pé mi ò ni dàwọ́ra ọwọ́ bí yá ó ní ọmọ ṣe àgbẹ̀ kọ́dírì ọmọ rẹ̀ ọgbádùn ọmọ lè o orídì rẹ̀ kan ọgbádùn ní ọ̀rọ̀ pé ọkọ̀ bá wá máa fi máa sọkún lé ló ṣe wọ́n pé kí báyọ̀ rẹ̀ sí pé kí ló dé ló máa ní àárẹ̀ tó ń ṣe òun yìí òun fura pé àárẹ̀ kù òun dẹ̀ wo àwọn iṣẹ́ rere òun tó bá dẹ́nu sàárì gbogbo bábí lọ́rẹ̀ máa dákọ̀ gbogbo bábí lọ́rẹ̀ wọn dákọ̀ tó bá dẹ́nu sàárì ló bá kú lòtọ́ bá dẹ́nu sàárì wọn ni mọ́nrọ́bù ní Abdul Qadir ma dinuk Abdul Qadir ah, ní tàbí wọ́n ó ẹni kí lọ́dà jẹ́ bìnnà abèrè ọlọ́run lọ́wọ́ rẹ̀ oní abdulkadiri oní tí ọ̀gá mọ ọlọ́run ìgbọ́ mọ ìmí abdulkadiri ìmí abdulkadiri mọ ọlọ́run kílẹ̀ ti pẹ́ tí ọ̀gá mọ ẹ̀sìn ìgbọ́ mọ ìmí abdulkadiri ìdí ti mẹ́sìn kí ló dúkù kí wàá náà lẹ́bi ìgbọ́ mọ ìmí abdulkadiri amẹ́ríkà tó bẹ́ẹ̀ lọ́gbẹ́ ẹ̀mẹ́tẹ̀ wò fa amẹ́ríkà àwọn amẹ́ríkà wà lè bọ́ náà wọ́n kó jẹ́ kó ọmọ bá àmì wà tó dùn fa àbùkọ́ ni wọ́n fẹ́ tó àmì òkìlì bó jẹ́ amẹ́ríkà wà lè bọ́ ààrẹ nìkan ló sàárè bí ọmọ mọ̀rábùkù afẹ́ na ẹnìkan yọ bí wà ń jẹ́ ẹbẹ̀kọ́ lórí ọlọ́ni ah, ẹni màláìka yẹ ẹ̀mọ́ jẹ́ o èmi ní kẹ́ ẹ̀nàyà ẹ̀jẹ̀ ẹlọ́lẹ́ mẹ́ta rẹ̀ ọ̀bàlá ó lẹ́bẹ̀ẹ́ ó lẹ́mọ̀ náà báyìí àbùkọ́ ní ẹ̀sọ́ ẹni tó wà ìjẹ́nà ò gbádùn ẹni tó wọ náà ò gbádùn àmàlẹ́gbà tó wọ́n ọlọ́wọ́ bá ángùlù kọ́ lórí ní òun nìkí iná lọ́nà tó àìjẹ́nà ẹfí ilẹ̀ kọmọ́kù bá wà jàrí ẹfí àti mòrírí rẹ̀ kọmọ́kù bá wà ó ní